بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته Adá ọpẹ́ fún Ọlọ́run ọba. Alhamdulillah. Ẹ jẹ́ a dúpẹ́ fọ́lọ́run ọba o. Alhamdulillah. Ẹ jẹ́ a dúpẹ́ náà dáadáa. Alhamdulillah. Ọlọ́run tí a dá ọpẹ́ fún òun lọ́ba tí ó tún ṣọ́ wa dé ìlú alálùbáríkà Magodo phase one and eh, àwọn uh, Muslim community tó wà níbí ọlọ́nkó bá wa dúró tì wọ́n gbogbo àwọn tó ń bẹ ládùúgbò wa ọlọ́run ṣe wọ́n ní alálùbáríkà. àkọlé ọ̀rọ̀ wa lénìí òun ni àwọn ọ̀nà àbáyọ. No kúrò nínú àwọn ìṣòro tó kojú wa àwọn ọ̀nà àbáyọ kúrò nínú àwọn ìṣòro tó kojú wa àṣà mùsùlùmí ni tọ́lọ́run ọba bá ti gbé nǹkan kan síwájú ẹ̀ àmọ́ ọ̀bẹ lọ́hùn fúnra ọlọ́run ló bá anab muhammad sallam ló bá gbé tiẹ̀ kúrò ó ní auzubillahi minash shaitani rajim بسم الله الرحمن الرحيم ألم نشرح أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا أنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا وإذا فرغت فانصب وإلى ربك فارغب Ọlọ́run ọba ní ìrẹ́ Muhammad sallallahu alaihi wasallam. Alam nashrah laka sadrak. ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك kúrò níwájú kámẹ́rà wọn ọlọ́run ní ṣé mi ò ti tàn mọ́lẹ̀ sígbà àyà rẹ̀ ṣé mi ò ti bẹ́ẹ̀ gbẹ́rù rẹ̀ fúyẹ́ ṣé mi ò ti bẹ́ẹ̀ mọ́nà àbáyọ wá fún gbogbo ìṣòro rẹ̀ àwọn ìṣòro tó ṣe é pé wọ́n tóbi débi pé ọrùn fẹ́ẹ́ wọ̀ ẹ́ kẹlẹ̀ rí pé kì í ṣàjòjì tí ẹ̀rù bá wọ̀ wá lọ́rùn tabára àwọn ìdààmú kò sẹ́ni tó máa fún wa lọ́nà àbáyọ àfọlọ́run tó dá wa ọlọ́run kó má ṣàì wa yọ ó ti ṣèlérí fún wa o gbogbo ìṣòro tá a bá rí ó ní ìrọ̀rùn ń bọ̀ fàínà máa lè ó sí rí yusra lẹ́yìn gbogbo ìnira ìdẹ̀kùn ń bọ̀. ọlọ́run tún fi ń rinlẹ̀ ìtumọ̀ ẹ̀ ní pé lẹ́tí ọlọ́run bá ń dányàn wò kọ́kàn èèyàn balẹ̀ tó bá ti dá mọ̀ bá dánwò tó dẹ̀ dúró síbi tọ́lọ́run ni ò dúró sí ó padà rọ́nà àbáyọ ń bẹ̀. ọba tó ṣe yẹn ẹ̀rí pé ọ̀rọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam ọ̀rọ̀ ẹ̀ padà já sáyọ̀ ọlọ́run tiwa náà já sáyọ̀. lára sọ fún ni pé gbogbo ń tẹ́ ẹ bá rí níṣòro nídààmú máa wá dà àkàrọ̀ wà máa kọ́. ọlọ́run ò sì gbàgbé ẹ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lẹ̀ ọlọ́run ò sì wàlálẹ̀ àkírà tó káyọ̀. ní agbára ọlọ́run bẹ́ẹ̀ bá tẹ̀lé ìlànà ọlọ́run àti tòjíṣẹ́ rẹ̀ ọ̀la yín ó da ìjì ní lọ. ìtumọ̀ yẹn ni pé àlèkíyà ọmọ wa tọ́lọ̀ ń ṣèlérí fún wa ó wúlò jù lé ayé lọ bẹ́ẹ̀ ni àyúrò ẹ̀kọ́ ìṣẹ́jú mélòó la fẹ́ lò láyé káwá fi gbé ayé àìnípẹ̀kun níbi tí gbogbo wa ń lọ so ìyẹn la fi fìtà náà Muhammad bẹ̀rẹ̀ sallallahu alayhi wa sallam àdúrà ni ó ní ká máa retí rẹ̀ wàlá sáúfà yòòtí ìdùnnú ń bọ̀ ìrọ̀rùn ń bọ̀ fáwọn tó tẹ̀lé ntọ́lọ́run ọba ń fẹ́ ni o àwọn tó tẹ̀lé ntọ́lọ́run fẹ́ ọlọ́run kò kà wá wọn bó ṣe wá ṣe gangan ẹ náà ló ṣe fún ànábì Musa nígbà tí Musa rí iṣẹ́ tọ́lọ́run gbé fóun gbólóhùn àlámúná ṣíra ẹ̀ lòun náà bí kí ló bẹ bá lọ ibẹ̀ lọ́hùn. kọ̀ọ̀lá bá fi sílọ́ọ̀lì sọ́dírì. ó ní rẹ̀ ọlọ́run fẹ̀gbá àyà fẹ́mi náà fọgbá àyà mi fọmọ́lẹ̀ sígbà àyà mi fọ̀rọ̀ rẹ yé mi يسر لي أمري nídẹ̀yìn náà kó wá ṣe ọ̀rọ̀ mi ní rọrùn gbogbo wa kó ṣe ọ̀nà wa ní rọrùn ṣẹ́rí bí ọlọ́run la kọ́ lọ bẹ̀ straight. wà lóyún ọkùnrin àtàmì ìlẹ̀sán ní ẹ̀fúkọ̀ wúrọ̀ ọkọ̀ rí i èèyàn tún máa ń béèrè pé ọlọ́run ibi tọ́rọ̀ mi kù sí bá mi tún ṣe ó ní rẹ̀ ọlọ́run kùdìẹ̀kùdìẹ̀ tí ń bẹ láhàn mi ọlọ́run bá ń tún ṣe kí wọ́n lè gbọ́ mi yé. wàjà lé wàzí ọ̀rọ̀ mi àlè àrùn àkè. ní àbábẹ́ sóríire yóò wá ẹni tí yóò kún un lọ́wọ́ ẹ̀rí òun ní ọlọ́run bá mi yan ẹni rere nínú àwọn èèyàn mi tí ó kún mi lọ́wọ́ o Haruna ni kò yàn fún mi o. òṣòdìdì bí ẹ̀yà ṣeré. o fagbára rẹ̀ kún agbára mi o. wá sí kí òfin àmì. iṣẹ́ tó fún mi yìí lè jọ pín in ṣe. kí ló sábẹ̀ àkàkẹ́ fi rọ̀ tó o bá ṣe bẹ́ẹ̀ ká lè máa ṣàfọ̀mọ́ rẹ ọlọ́run Wà á dé kó ra kàkẹ́ sí rọ. A máa ṣe ìrántí ìwọ ọlọ́run ọba. Ìnàdàkùn tàbí náà bọ̀ sí rọ. Ó sì ń tá a ṣe tó ṣẹ̀yìn wọ ọlọ́run gbogbo ń tá a ṣe lórí o. Wàhálà bọ́ ní ọ̀rọ̀ tí ta sọ́ọ̀lá kàyà Mùsà. Ọlọ́run ní gbogbo ohun tó fẹ́ mo ṣe fún ọ. Ọba tó ṣe bẹ́ẹ̀ fún Mùsà kọ́máṣà ṣe bẹ́ẹ̀ fáwa náà. So the, if we look at the topic, ways out of our challenges, how do we get our challenges resolved? How do we survive the current trials? The best way is to start from your Lord. Call upon your Lord. Holy Prophet Muhammad sallallahu alaihi wasallam when faced by myriads of challenges, will always address Allah first. And we read, Alam nashrah laka sadrak. When Allah subhanahu wa ta'ala says, have we not expanded your chest for you? Wadana anka wizraka. And remove from you the heavy body. lady and that oh, has overburdened you, overweighed you. It's like something that it's too heavy. So when Allah gives you an assignment, just like He did to Moses, Moses said, Oh Allah, lighten my burden. May Allah lighten our burden. And you will see how our own is so light. Because now the Quran is with us. So for every difficulty, there, there is a way to get out of it. After every difficulty, you will experience ease. So we're going to look at what is happening currently around us and give us nineteen ways of getting out of our challenges. Kò sí bí ìlú ṣe lè le tó tí èèyàn bá lo ìkan nínú àwọn ọ̀nà mọ́kàndínlógún yìí, ọ̀rọ̀ rẹ̀ ó rọrùn alákọ̀ọ́kọ́ tọ́ àtúláì kí lápẹ́ o tọ́ àtúláì ìtẹ̀láṣẹ ọlọ́run tó bá ti tẹ̀láṣẹ ọlọ́run ọ̀rọ̀ rẹ ó dìrọ̀rùn ìwọ kan set standard kan pé wà minimum o let me obey Allah if you obey Allah you will experience ease you will have a breakthrough a door that is closed will be opened for you. ẹnikẹ́ni tó bá ń wọ́nà àbáyọ nínú ìṣòro kí ni nǹkan àkọ́kọ́ tó yẹ kó kọ́kọ́ ṣe ṣáà ti ọlọ́run. ọlọ́run ṣàlàyé eléyìí fún wa nínú suratu ahzab quran thirty three verse seventy one suratu ahzab quran thirty three verse seventy one.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 kúlù kọ́lá ṣẹ̀dídá. Gbogbo ìgbà tẹ́ ẹ bá sọ̀rọ̀, òdodo ni kẹ́ máa sọ. Yùsùlẹ́kùn àmàlàkùn. Ọlọ́run atara yẹn atúnṣe yìí ṣe, ọlọ́mọṣẹ́ ìtúnṣe wa ṣe o. Ẹni bá ń wá kọ́lọ́run ó túnṣe òun ṣe, òdodo ni kó máa sọ, má parọ́. Ọlọ́run ní látara yẹn, màá dárí ẹ̀ṣẹ̀ yín jì yín, ó ṣẹ̀ wá fi ọ̀rọ̀ tọ́ àtúláì ó parí ẹ̀. ọlọ́run ní ẹnikẹ́ni tó bá tẹ̀lé ọlọ́run tó tẹ̀ láṣẹ ọlọ́run tó tẹ̀ láṣẹ ànábì Muhammad. àkọ́lé fọ́ọ̀sà fọ́ọ̀sà mi àbí máa. eléyìí ni ó là ìbá bẹ́ẹ̀ là ní <laughs> abẹ́rẹ́ eléyìí ni ó jèrè èrè tó tóbi fàkọ̀dé fọ́ọ̀sà fọ́ọ̀sà nàbí So we have established the first point. that anyone who wants a way out of his own challenges or trials start by obeying Allah. Allah says in Quran 33 verse 71, O oh, you who believe, fear Allah and be truthful. If you are truthful, Allah will amend your ways. He will perfect your actions and He will forgive your sins. And the verse ends with what? Whoever obeys Allah and his messenger. They are manifestly victorious. So if you want victory in whatever challenges you are facing, obey Allah. And the second point is ijtinabil avoid sins. Ẹ̀rí nǹkan ẹlẹ́ẹ̀kejì tá máa fi là nínú wàhálà tá a kó sí ẹ̀sà fẹ́ ṣe ẹgbẹ́ ẹ̀ṣẹ̀ jù sílẹ̀ ìgbé ẹ̀ṣẹ̀ jù sílẹ̀ yìí tá a bá lọ sínú sóràtò mùjádàlà rí àyà kẹsàn-án abá kamaldin. يا أيها الذين آمنوا إذا تناجيتم فلا تتناجوا بالإثم والعدوان ولا تتناجوا بالإثم والعدوان ومعصية الرسول وتناجوا بالبر والتقوى واتقوا الله الذي إليه تحشرون يا أيها الذين آمنوا نعم إذا ناجيتم الرسول يرجع بالإثم والعدوان ومعصية الرسول. ẹ rí i pé bẹ́ẹ̀ bá jókòó bì kan ipa abẹ́ ṣe ìdákọ́ńkọ́n abẹ́ ṣe ìpàdé ọlọ́ọ̀ni wa o mi ò fẹ́ ìpàdé lórí ẹ̀ṣẹ̀ ẹ gbogbo àwa tá a wà ní wàhálà ìwà tàkùn ló máa ń sọ ẹ fọwọ́sowọ́pọ̀ lórí dáadáa àti ìbẹ̀rù ọlọ́run. wàlá tàtàná jáwó ẹ́. àlàyé ìsinmi wọlé wọn ti wá. wàlá tàtàná jáwó àlàyé ìsinmi wà lórí wa. ẹ má kójọ lórí pé ẹ fẹ́ dẹ́ṣẹ̀ tàbí lórí ìbánisọ̀tá. so ẹni tí ó fẹ́ là ẹsẹ̀kẹsẹ̀ ló máa bẹ̀rẹ̀ sí ní là níjọ́ tó bá ní ẹ wo ẹ jẹ́ ń gbé ẹ̀ṣẹ̀ jù sílẹ̀ ẹ̀ṣẹ̀ máa ń kóyàn sínú wàhálà ni wọ́n ní nàìjíríà ọ̀dà nàìjíríà ọ̀dà ìwọ má jáde ìwọ má jáde orí bọ́rọ̀ rẹ ń rọrùn wọ́n ní nàìjíríà ọ̀dà nàìjíríà ọ̀dà má ṣe ṣìnà wọ́n ní nàìjíríà ọ̀dà kódà ìwọ má mutí o má sì bá wọn mu sìgá má sì bá wọn mu gbó má ṣaláì tọ́mọ rẹ o torí pé ẹ̀ṣẹ̀ ni kéèyàn gbọ́mọ ẹlẹ́kọ̀ọ́ mọ́tọ̀ má torí ayé ṣe nǹkan o má wọ ẹ̀sìn ẹlẹ́sìn sáré o wàá rí pé ọ̀nà rẹ ó là ó ti tẹ̀ láṣẹ ọlọ́run ó sì ti sáfẹ́ṣẹ̀. So we started by saying obey, obey Allah. And the second point is avoid sins. Most of the most of the problems we have, they are problems we brought upon ourselves by virtue of what we do. There's no way you can steal and expect that you will enjoy your peace. There's no way you can rob people of their properties and expect that you will be at peace. If you are known for lying, then forget it. Your honor is gone. So avoid whatever can bring upon you the wrath and the anger of Allah. What does it take to avoid sins? Just avoid it. Ensure that whatever you want to do is consistent with what Allah has prescribed. Your conscience tells you this is wrong. If nobody talks to you, there's a messenger living inside you telling you, shouting, this is wrong. So whenever you have this suggestion from within yourself, hearken to the call of Allah and avoid whatever can bring the anger of Allah upon you. So we've just mentioned the second point. The third point is at-taqwa. Lára ọ̀nà tí èèyàn máa fi ń rí ọ̀nà àbáyọ nínú gbogbo wàhálà òun ni kéèyàn jẹ́ ẹni tó bẹ̀rù Ọlọ́run. We're going to look at Surah to Hashir, Quran 59 from verse 18. Abdul Hakim. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت الجديد واتقوا الله إن الله خبير بما تعملون اللهم بانبا واسعوا يا أيها الذين آمنوا اتقوا الله ولتنصر نفسهم ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون téèyàn bá fẹ́ di èrè tó fẹ́ kọ́nà ọ̀nà rẹ kó jẹ́ ọ̀nà ìrọ̀rùn àtàkùà ó ti ṣoríire ní àtàkùà bẹ̀rù ọlọ́run bẹ̀rù ọlọ́run tó bá ti bẹ̀rù ọlọ́run ó ṣèlérí nínú àyà tí wọ́n kà yìí ó ní yá ayọ̀ àlẹ́dí náà àmọ̀nà ẹ̀yin tẹ́ ẹ gbọ́ ọlọ́run gbọ́ ìtẹ́kùlù ẹ̀ páyà ọlọ́run mùsùlùmí ó jẹ́ pé tó wà lẹ́mìí ẹni pé kí ni mò ń tì síwájú tí mo fẹ́ lọ dé bá kí ni mo fẹ́ dé bá gbogbo wa là ń kọ ìtàn ara wa pẹ̀lú iṣẹ́ ọwọ́ wa gbogbo ohun tó ń ṣe ń sìn náà ló máa kà fún ẹ ń jọ̀gbìn dàrẹ́kìá wọn inú ìwé ẹni wọn ń kọ sí ó máa tíra òlélẹ́yìí má lè hazard kitab لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ترى ò lè léyìí tí òfin kankan lẹ̀ láìkọ kò lẹ́sẹ̀ tó kọ́ ìwọ fún ara rẹ ni iṣẹ́ ọwọ́ rẹ ni ìwà tó bá wù òfin kọ ìtàn ara rẹ ni ẹ bẹ̀rù ọlọ́run èdè tá a fi ní ká bẹ̀rù ọlọ́run ni pé ó ṣe ìlérí ọ̀nà àbáyọ nínú ìṣòro fẹ́nikẹ́ni tó bá bẹ̀rù ọlọ́run ní sóràtútọ́lá àyà ẹlẹ́ẹ̀kejì Quran sixty five verse two ọlọ́run ní. wàlẹ́ yẹn tẹ́kì lọ́ọ̀rà. ẹnikẹ́ni tó bá bẹ̀rù ọlọ́run. yẹ́jẹ́ aláwọ̀ máa bẹ̀rẹ̀ jẹ́. máa fún lọ́nà àbáyọ. Màá dẹ̀ fún lárísìkì níbi tí ọ̀rọ̀ kàn sí. So tẹ bá wò à ń wọ́nà àbáyọ nínú ìṣòro ẹ̀ka bẹ̀rù ọlọ́run. Ó ń tábà ti bẹ̀rù wọn lọ́run. Wọ́n á fún wa lọ́nà àbáyọ kúrò nínú ìṣòro. So the third point we have mentioned is being conscious of Allah. Fear Allah. Fear Allah, the fear of Allah has been defined as a concept that has four uh, meanings. The first one is ala khawf min al-jalil. Whether in the open or in your privacy, ensure that you are conscious of the presence of Allah around you and you are afraid of Him. Why should you be afraid of Allah? He activated you, He can deactivate you. It doesn't take Him anything to take you out of life. If there's anyone, you, should, you shouldn't be afraid of armed robbers or, or killers or who have you. He, Allah subhanahu wa ta'ala is the one who brought you. And if he determines today or decide that I am going, the whole world cannot hold me back. You know, so you cannot save yourself from death by constructing buildings and then uh, protecting yourself in whatever way you understand. Except you can avoid your own shadow. That is the best way to avoid your death. But you cannot be separated from it. So be afraid of Allah. Then everything you have today, He gave it to you. He can also withdraw it without even taking your life. He has withdrawn it from so many people. The capacity they have to breathe in and breathe out has been taken away from them. They are now being assisted by what they have to pay heavily for. Their ability to move about by themselves has been taken away. They have to be assisted and they've got to pay for it. The cleaning of their system has been deactivated, so they have to always do dialysis and pay heavily for it. So be afraid of the one who has aided you to function you know, seamlessly without paying a dime. The second meaning of attaqwa is what? Working with the Quran. Working with the Quran means whatever is lawful in the Quran is lawful in your life. Whatever is prohibited by the Quran is prohibited in your life. That is the meaning of taqwa. And the third meaning is contentment. You're going to find it as one of the points here. Contentment. I think we discussed contentment the last time here when we said it is divided into two what we should have contentment over and what we should not have contentment over. Oh, Omo Mariam, did we do that? So a ti sọ rí bí pé àwọn kankan wà ẹ nítẹ́lọ́rùn nípa ẹ̀ àwọn kankan wà ẹ ò gbọ́dọ̀ nítẹ́lọ́rùn nípa ẹ̀ àwọn nǹkan tẹ́ máa nítẹ́lọ́rùn nípa ẹ̀ làwọn kan tó jẹ́ pé Ọlọ́run ló ń ṣe é àwọn nǹkan tẹ́yìn ò gbọ́dọ̀ ní ìtẹ́lọ́rùn nípa ẹ̀ làwọn nǹkan tẹ́yìn fúnra yín lè ṣe so gbogbo àwọn akírun ká má jẹ́ kó tẹ́ wa lọ́rùn ká tún yan nọ́fìlà ká bá yan méjì ká bó ṣe máa di mẹ́rin ká bá fún yàn mẹ́ta lóúnjẹ ká bó ṣe máa di yàn mẹ́fà you know àwọn iṣẹ́ tiwa ò ní tẹ́ wa lọ́rùn because kò sí nǹkan tá a ṣe tá a lè sanwó iṣẹ́ Ọlọ́run. kí ni the last meaning of it. àlè ìsìn ìdá. The fourth meaning of taqwa is preparation for death. Anyone who is always conscious that ah, one day I'm going to depart from this world, they always have very beautiful conduct. Ẹni tó bá ń rò pé mo lè lọ lénìí mo lè lọ lọ́la ìwà wọn máa ń dáa jù. Ṣé má jẹ́ kó kúrò nínú òròrí wa pé a máa lè lọ a máa lè lọ ìpalẹ̀mọ́ dejọ́ ta máa ń lọ yẹn ó máa ń jẹ́ ká yọ̀rọ̀ yàn lọ́rùn kò sí tíyan lè dì mọ́ rẹpẹtẹ kò dẹ̀ sí tán lè gbà lọ́wọ́ èèyàn tó wá lè tó lè throw èèyàn into depression because in any event ìwọ kan ti prepare àpéjọ kan máa fi kíní ilẹ̀ tí n bá fi ilẹ̀ o máa fi mí lẹ̀ so n ta pè ní takwa nǹkan mẹ́rin ali ìkan lára àwọn sahaba lord muhammad sasala òun ló divide takwa sọ́nà mẹ́rin olálàkọ́kọ́ ni kẹ́rù dídí máa bàyàn ẹ̀rù pé kò sí tọ́lọ́wọ̀n ò lè ṣe ẹlẹ́ẹ̀kejì kí a máa ṣiṣẹ́ pẹ̀lú alukurani ìtọ́lọ̀ ń pè lẹ́tọ̀ọ́ kó mú lẹ́tọ̀ọ́ ìtọ́lọ̀ ń pè léèwọ̀ kó mú léèwọ̀ ẹlẹ́ẹ̀kẹta kéèyàn yá yọ ọkàn sí ìtọ́lọ̀ ń bá fún yàn ìtọ́lọ̀ ń bá fún yàn kí inú èèyàn máa dùn sí i kó yé wo tẹlómìn ẹlẹ́ẹ̀kẹrin ìpalẹ̀mọ́ díjọ́ tá a lọ ó máa ń jẹ́ kí nǹkan ó fúyẹ́ láyé yàn ọlọ́run má ṣàfihàn wa lọ́rùn. So we have mentioned three. ta'atullah, obedience to Allah, avoiding sins, and then at-taqwa. The fourth is al-iman. Al-iman ni nǹkan ẹlẹ́ẹ̀kẹrin. Lórí imani, Aka suratu Yunus, ayé Apa afá Inna alladhina amanu وعملوا الصالحات يهديهم ربهم بإيمانهم تجري من تحت الأنهار في جنات النعيم دعواهم فيها سبحانك اللهم وتحيتهم فيها سلام وآخر دعواه أن الحمد لله رب العالمين إن الذين آمنوا وعملوا الصالحات يأتيهم ربهم بإيمانهم تجري من تحتها الأنهار في جنات النعيم دعواهم فيها سبحانك اللهم وتحية فيها سلام وآخر دعواهم الحمد لله رب العالمين ọlọ́run ọba ń sọ yìí àwọn tó bá ní ìgbàgbọ́ tó bá ní àwọn tó ní ìgbàgbọ́ yẹn hmm, wọ́n ní ìgbàgbọ́ nu ọlọ́run yányán wọ́n gba ọlọ́run gbọ́ ẹlòmíín sin lọ́run tí ò gbọ́ ọlọ́run gbọ́ o ẹlòmíín jẹ́ mùsùlùmí tí ò sí ìmánì o sharing knowledge tá à ń pé à ń pass knowledge ẹlòmíín ní knowledge àmọ́ kò ní ìmánì tẹ́ bá gbọ́ tó sọ pé núrù àlá núrì light upon light láìsí tó wà nísàlẹ̀ yẹn ni ìmánì èyí tó wà lókè ní knowledge tí ìgbàgbọ́ bá wà tí wọn bá build ìmọ̀ sórí ìgbàgbọ́ ah, ẹni yẹn ti wà pa bọ́tẹ́ni tó ní knowledge rẹpẹtẹ tí ò sí gbàgbọ́ orúkọ ni mo gbìyànjú náà nóru àlázúlú ni ìmọ́lẹ̀ lórí òkùnkùn kò sí kankan bẹ́ẹ̀ òun gan náà ní í ṣe wáàsí àdánwò dé bó ṣe bara jẹ́ nìyẹn àbẹ́ẹ̀kọ́ ìgbàgbọ́ yẹn ò sí ńbẹ̀ ó ní wọ́n ó ní wọ́n ti wọ́n ti sọ pé wọ́n ṣe wọ́n ti tàka sí mi ìlọsíwájú mi ní bí wọ́n nù àbẹ́ẹ̀kọ́ a ìtumọ̀ ẹ̀ ní pé kò tí èsì ìmọ̀ọ́nì kankan bẹ̀ àṣẹ kan ṣe wáàsí mi ọlọ́wọ́n ọba ń fẹ́ kó ṣe yí pé oníkálukú wa a ní foundation nínú òpó ìsìláàmù márààrún òpó àkọ́kọ́ òun ni ìmánì tí ò bá dúró irun yẹn waste of time ni ààwẹ̀ yẹn waste of time ni kí ló ń gbè ní ìmánì ǹjẹ́ o nígbàgbọ́ lóòótọ́ ọlọ́run ló dá ọ ọlọ́run tó dá ọ yẹn ló ṣòfin ọlọ́run yẹn dandan ni ká tẹ̀lé ká sì gbà á gbọ́ kó mọ ohun tó tọ́ ìjọ onígbàgbọ́ pé ó láwọn màláìkà tí ń fi ṣọ́ wa tó o bá nígbàgbọ́ pé màláìkà ń kọṣẹ́ rẹ lẹ̀ ní tó wọn ló máa ṣe ìgbàgbọ́ yìí máa ń nì ló jẹ́ àmọ̀ pé a ah, màláìkà wà lọ́tún ó wà lósì ó wà wájú ó wà lẹ́yìn àwọn tí wájú àtẹ̀yìn ìṣọ́ làwọn wà fún àwọn tọ̀tún àtòsì àwọn ni wọ́n ń kọṣẹ́ lẹ̀ màláìkà iṣẹ́ wọn nù sàárè tí ó mọ̀ ń pa ẹ̀ màláìkà tí ń ṣọ́ iná èyí tí ń ṣọ́gbà àlìjánà mọ̀lẹ́kà kú gan tí ń bọ̀ wá gba ẹ̀mí rẹ̀ ọ̀rọ̀ ìmánì ni gbogbo yẹn o ìmánì ló débi pé ọlọ́run ránṣẹ́ sí wa ṣé o gbà wọn òjíṣẹ́ gbọ́ ó wá fi tírà ránṣẹ́ sí wa ṣé o gbà wọn tírà yẹn gbọ́ títí lórí àlùkùránì ìmánì ló já mọ̀ nípa kádàrá ìgbàgbọ́ pé ìwọ̀n ọlọ́run ò bá pín fún yàn èèyàn ò lè rí i ẹ wo bí ara ẹni yẹn ṣe máa balẹ̀ bó ṣe ṣiṣẹ́ tó ó ti mọ̀ ẹ́ pé ọlọ́run ní pín èyí tó bá sì pín fún mi ẹ̀dá kan ò lè díwọ́ kó wọ́n dọ́dọ̀ mi èyí tó bá wá ní kò ní dọ́dọ̀ mi gbogbo ayé ò lè fún mi ẹ wo bí mọ́nì ṣe ń gbàyàn nínú wàhálà ó máa gbìyànjú lóòótọ́ àmọ́ nǹkan result yẹ lẹ́nu kí ló fà á ìgbìyànjú lọ́lọ́run fẹ́ san lẹ́san kì í ṣe result. There is nothing concerns, I mean, the, the, the outcome of anything is not your business. The effort you put in is your business. Ọlọ́run kò fi wá ṣe kò ń gẹ̀rẹ́. That's why tọ́lọ́run bá fẹ́ sọ ẹ̀san. Ìgbìyànjú ló máa ń san lẹ́san kì í ṣe àṣeyọrí. Òun ló ń làṣeyọrí lọ́dọ̀. Ẹ máa rí ẹlòmíì, bàbá ẹ̀ tọ̀, ìyá ẹ̀ tọ̀, wọ́n gbìyànjú, wọ́n fi sílé kéwú, ó kàn lọ bẹ̀rẹ̀ sí ní kọrin àwọn pop music gbogbo ìgbìyànjú tó ń ṣe bó ṣe máa di mùsùlùmí gidi ni wọn kọ rí tó lọ ṣe irun àwọn ilé orúkọ irun àwọn Bob Marley yẹn ó kàn lọ ṣe ni tó jẹ́ pé kò sáṣeyọrí fún iṣẹ́ tí bàbá yìí ṣe Ọlọ́run lọmọ àlejò náà ni bàbá yẹn àìbẹ̀rọ ìgbìyànjú òun àtìyàwó ẹ̀ náà máa fi wà àlejò náà kì í ṣe àṣeyọrí èmi ni mo là ṣeyọrí lọ́dọ̀ àbí ọmọ yẹn ń kọ́ òun máa gbọ̀nà náà lọ ti ẹ̀ straight èmi ń jẹ́kẹ́jẹ́ ta sí mi lára mẹ́sìn dódò náà sọ wọn ò ní fipá fún lómi ọlọ́run kó ran gbogbo àwọn òbí lọ́wọ́ láti ṣojúṣe wa nígbà míì wàhálà tẹ́lómi fi sínú bísínẹ́sì ẹ̀ à ó yẹ kó máa pè mí lọ ní àná wàhálà tó ṣe ìgbà tó ń jí òdodo tó ṣe àwa rí i pé kinní yẹn ò gbérí ó ti jèrè ọ̀rẹ́dì níwájú ọlọ́run torí kó gbérí yẹn ọwọ́ ta nìyẹn wà. ọbẹ̀ ètò lọ́lọ́run tó bá lóṣì lòun fẹ́ fi dán ẹ wò ó lè dolówó tipátipá ó fẹ́ da sísítẹ̀mù ọlọ́run rú ó ti pín àwọn tó máa fòṣì ìdánwò àwọn tó ń dẹ̀ máa fowó dán èmi ẹlòmíì lówó tí ò mọ̀ ń pa ẹ̀ kò mọ bó ṣe dolówó pàápàá wọn kọ́ ṣe dé bí ẹlòmíì sílé olówó ni tó ṣe gbé láàárọ̀ báyìí àbábọ̀ ọ̀hún orin náà fi máa jí lórí bẹ́ẹ̀dì ẹ má fọ ọkàn ọmọ olówó ayélujára ẹlòmílẹ̀ ti jí látago mẹ́fà tó ti ń kiri ẹ̀kọ́ kiri ẹ ò ní ò níyẹn ní òkàn yìí tọ́lọ́hún nìyẹn àmọ́ tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé ìmọ̀ọ́nì wípé ta ló ń pín ẹ̀ dáhùn mọ́ o ta ló ṣe mí lọ́kùnrin ta ló ṣe àwọn ìyá wa lóbìnrin tàló ní káwọn kan ó ga káwọn kan má ga tàló ní káwọn kan ó ríran káwọn kan má rí tàló ní káwọn kan má sọ̀rọ̀ káwọn kan má sọ ó níyẹn ò kàn yín iṣẹ́ tèmi Ọlọ́run nìyẹn èyí tó kàn yín ni tẹ́yìn fi ṣe èyí tí mo fún yín ìjọkùnrin kí ló fi ṣe ìjọbìnrin kí ló fi ṣe tó bá ti ṣe tó yẹ kó o fi ṣe o ti páàsì ìmọ̀ọ́nì lèèyàn ń lò nírú nàìjíríà yìí mo sọ ń bì kan lánàá àbánà kọ́ ni mo lẹ́ni bá ń sin lọ́hùn ìlú le ìlú le kò lè kàn án ẹ máa rò bóyá ọ̀rọ̀ yẹn ìsọkúsọ ni sẹ́wọ̀n kí wọ́n ń tán bá fẹ́ wọ mọ́tò ń sìn tí wọ́n máa sọ pé torí àfàlẹ̀ yìí ẹ̀ ní sanwó ìyẹn kọ́ náà ń pè ní nira ọlọ́mọdé arí nira nítorí ń pè ní ìnira ó ní kéèyàn má mọ̀ ìtumọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ lára ń dẹ̀ gbogbo bó ṣe ń ṣẹlẹ̀ yìí kò yẹ ọmọ nàìjíríà mọ́ bó tó máa yé mùsùlùmí wáì ọlọ́run ṣe ìlérí kan fún mùsùlùmí ṣé wọn pé àyà kan wà tí ẹlòmíín rò bóyá ó fi hàn pé gbogbo èèyàn ló máa sọ́fà suratul Anfal àyà twenty five. wàtàkù fitinata lábùsí bá ń nà lẹ́bí sọ. ẹni tó sọ bẹ́ẹ̀ ni pé ẹbẹ̀rù fìtínà tó ṣe é pé kì í ṣe ẹni tó dálẹ̀ nìkan ló máa jẹ̀yà ẹ̀ nǹkan tó ń sọ bẹ́ẹ̀ yẹn avoid it náà sọ. ọlọ́run ò sọ pé màá gbé wàhálà dé àtẹni tó mọ̀ ń pẹ̀ àtẹni tí ò mọ̀ ń pẹ̀ ló máa jẹ́ ọ̀nà ọlọ́run ò sọ bẹ́ẹ̀. ọlọ́run ní ẹ wàhálà kan tẹ́ pé tó bá dé o àtẹni tó mọ̀ ń pẹ̀ àtẹni tí ò mọ̀ ń ìyẹn lè ṣẹlẹ̀ earthquake lè ṣẹlẹ̀ àtẹni tó ṣe àtẹni tí ó ṣe á gbé wọn ilé máa ń jóná àtẹ̀mí tí mo jẹ́ ṣífì máa mà àtẹni tí òkírun àjọ máa jó pọ̀ gbogbo àwọn yẹn ó ní rárá kò sí problem yùbọ̀ àtúnà ara ni ìyá tí máa máa gbé àwọn yẹn dìde gẹ́gẹ́ bí àníyàn wọn ṣẹmọ ìyẹn kọ́ ni iṣu iṣu tá à ń sọ ni pé inna awliya Allah la khawfun alayhim. wàlẹ́ mú yà sánú ọlọ́run ní àwọn tó ń bá bẹ̀rù mi tó ń bá ń sìn mi kò ní sí dààmú láyé wọn kò ní sí bànújẹ́ láyé wọn àjọ ní five five hundred naira lọ́wọ́ ni tẹ bá di ilé ẹni tó nígbàgbọ́ ní ọlọ́run ẹ̀mí rẹ̀ ó balẹ̀ inú rẹ̀ ó máa dùn ju ẹni tí ò ní gbàgbọ́ nínú ọlọ́run lọ ta lè fún mi láṣìírí ẹ̀ ẹni tí ò ní gbàgbọ́ nínú ọlọ́run five hundred naira yẹn ló máa pè irú ayé wo mo wá ordinary five hundred naira kí n má lè ní ayélujára bóun ṣe máa ronú tiẹ̀ nìyẹn amẹ́ tó nígbàgbọ́ nínú ọlọ́run á ní wọ́n ọlọ́run aláwa ndó fún mi ju owó lọ àbí àláfíà mi ju owó lọ ẹ̀mí gígùn mi ju owó lọ àwọn èèyàn ń fi five hundred million naira wọ́n rẹ́dì kan san kẹ́mi wọ́n lè padà ẹ̀mí ò padà àwọn ẹ̀sán míì kan bá ti sọ pé ó ní báyìí is like sentence to death ah, nígbà tí irú Dangote tó bá ní ìgbà tí àbúrò òun máa kú báyìí tí dókítà sọ pé in the next twenty four hours àwọn ní ẹ̀yọ́ ní ojú tó wà bójú tó wò nǹkan tá à ń sọ nìyẹn mùsùlùmí nítumọ̀ fún nǹkan ju kèfèrí lọ kèfèrí ò mọ̀ túmọ̀ everything is always resolved in the life of a believer tó bá ti ní ìmánì tí nǹkan bá ṣẹlẹ̀ a ní inna lillahi. wa inna ilayhi raji'un. òun ló máa máa kí ẹ̀yin tẹ wá kì í máa kí í pẹ̀lẹ́ òun dẹ̀ ní nǹkan ṣẹlẹ̀ sí i àǹtí mi ẹ má kí o <laughs> ẹ jókòó ẹ jókòó ẹ jókòó ẹni tí nǹkan ṣẹlẹ̀ ló ti mọ̀ kí èmi gan èmi gan ń lọ ó dẹ̀ wọn gbogbo ẹ̀yin tẹ wá kí mi ẹ̀yin náà ń ṣe kí ni déètì ló yàtọ̀ tí bá ti wà ìgbàgbọ́ ti wà a ti trust ọlọ́run pé kò ní ṣàbúrú fún wa ètò ẹ̀ ní gbogbo tó ń ṣẹlẹ̀ a máa wá ṣiṣẹ́ níjọ́ gbẹ̀dẹ̀ àlẹ́kìyà ọmọ a kì í ṣe ilé ayé yìí ló máa ta ibi tá à ń lọ ló máa ta ibi téèyàn ń lọ lèèyàn ń wò ọlọ́run bá kó jẹ́ kí sáré òye wa so we have spoken about faith you need to have faith to give the right interpretation to anything around you, to everything happening around you. Point ẹlẹ́ẹ̀karùn-ún òun ni àlẹ́ istikọ́mọ̀ kí la pè o. Àlẹ́ istikọ́mọ̀. Ìdúró ṣinṣin. Topic tá à ń wò ni pé ọ̀nà wo lọ̀nà àbáyọ náà àwọn ìṣòro. Ìdúró ṣinṣin yẹn a lọ sínú Súrátù Fusila, Quran chapter forty one verse thirty. tí ta ni yóò kà fún wa ṣáàbùlákìm ni ẹ̀yin ò fẹ́ إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم اللهم قالوا ربنا الله ثم استقاموا تنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة وأبشروا بالجنة التي كنتم pera rẹ ní onígbàgbọ́ òdodo táwọn làásìgbò àwọn ìpèníjà àwọn ìdààmú kò bá yìí tí wọlé tọ̀ ẹ́ táwọn ìdààmú yẹn bá wọlé tọ̀ ẹ́ tó wá dúró ṣinṣin ó ṣẹ̀ṣẹ̀ jọ ẹni tọ́lọ́ ní kó jọ ni ọlọ́run nínú alladhina qalu rabbuna Allah àwọn tó ní Allah lọ́lọ́run wà tó wá jẹ́ pé lẹ́yìn tí wọ́n sọ bẹ́ẹ̀ ìdààmú dé ṣùgbọ́n wọ́n dúró wọn ò torí àìríṣẹ́ kàn fi ìrun rẹ̀ wọn ò torí pé iṣẹ́ dé kàn fi ìrun lẹ̀ wọn ò torí àìbímọ kàn fi ìjọsìn lẹ̀ wọn ò wá torí pọ́mọ dé kàn wá fi ìjọsìn lẹ̀ wọn ò torí àìrọ́jà tà kàn wá fi ìjọsìn lẹ̀ ọjà ò wá dé kó wá pọ̀ débi tí wọ́n fi ìjọsìn lẹ̀ ìdúró ṣinṣin gbogbo tí ń ṣẹlẹ̀ ní Nàìjíríà yìí kò wá dí wọn lọ́wọ́ àti sin lọ́hùn bó ṣe yẹ kán sin lọ́hùn àwọn lẹ́ni tó ń pè ló ní istikọ́mà ó ń mì ni kò ní í já àbí ẹkùn àgbo ní àbí náà máa ń sọ kò ní jábọ́ a ò tí ì rí tó jábọ́ rí so gbogbo tó bá ń ṣe mùsùlùmí iná máa lè hù sí rí ìrọ̀rùn ń bọ̀ ìrọ̀rùn tán ló ń bọ̀ yẹn istikọ́mọ̀ la fi dúró de ìdúró ṣinṣin òun ló ṣe ní àwọn tó bá jẹ́ pé wọ́n dúró ṣinṣin láyé kí ló máa ṣẹlẹ̀ sí wọn. àbẹ̀lẹ̀ ń sọ̀rọ̀ ìmọ̀ ìmọ̀lẹ̀ ìkà. àwọn yẹn nìkan ìgbà tó bá fẹ́ jáde láyé àwọn màláìka ó wà yọ sí wọn. aláàtàkà fún. wọ́n máa sọ fún má bẹ̀rù wọ́n máa sọ fún aláàtàkà fún ó gbọ́dọ̀ bẹ̀rù o bẹ jáde láyé báyìí má bẹ̀rù wala tazanu má banújẹ́ o wa abshiru bil jannati. ọlọ́run ní ká máa fún ẹ ní ròdùnú àlìjánná tó ń ṣèlérí fún ẹ. àwa mọ̀lẹ́gà dórí àwa náà lálábàárìn rẹ̀ àwa lolólùfẹ́ rẹ̀ àwa lààyò rẹ̀ ńgbà tó ń bẹ láyé àwa náà láàmà bẹ pẹ̀lú ẹ̀ níbi náà lọ. wàlẹ́kùn fi àbátẹ̀ṣe àfúnṣùkú. wàá rí pé nílé ayé gbogbo tó ń bẹ́kọ lórí torí ibi tó ń lọ yẹn gbogbo tó bá fẹ́ lórí ẹ̀rí yàtọ̀ tó wà bẹ́ẹ̀. nílé ayé ń bí gbogbo tọ́lọ́run bá ń fẹ́ ló yẹ ká fún ọlọ́run sódà tí ibi tá à ń lọ gbogbo tá a bá ń fẹ́ lọ́lọ́run bó fún wa. a máa ń fọ́lọ́run ní gbogbo tó bá ń fẹ́ bí tó bá fẹ́ ká rẹ̀ra wa ńlẹ̀ á rẹ̀ra wa ńlẹ̀ á wa ní sọ pé ẹ gbogbo nǹkan ló yí sí irọ́ yẹn nìkan ni mìíràn bí ṣe ṣe ọ̀fun ọlọ́run níyẹn náà ọ̀ ní parọ́ mọ́ gbogbo nǹkan ọlọ́run bá fẹ́ làá máa ń ṣe kí ni kí lẹ̀san náà làá máa ń fún láyé ń bí kí lẹ̀san tá a gbà gbogbo ohun tá a bá ń fẹ́ ọlọ́run ó fún wa lọ́hùn ibi kì í ṣe ibi tó ti rí gbogbo ohun tó ń fẹ́ o mo ti ṣàdúrà mo ṣe kinní kan rárá rárá ibi kọ o ibi ọlọ́run nìkan ló ní ibi ní tó bá ń fẹ́ là á máa ń fún kì í ṣe nǹkan tí wọ́n ń fẹ́ àìmọye nǹkan míì tó ń tọrọ tó yẹ pé aburú ló ń tọrọ tó mọ̀ wọ́n kórìíra ẹ ládùúgbò bí wọ́n ṣe pa ọ́ náà wá ọ̀tún wá nǹkan míì sí ẹni tó fẹ́ sùn tó ń fi epo para ta ló sọ fún ẹ pé àìní ohun tó ń tọrọ yẹn ò ní lálàáfíà àlàáfíà rẹ gan pọ̀ kó o má ní ìyẹn ló pàtó ọlọ́run òye fún ẹ so mùsùlùmí ò kì í bọ́dà pé gbogbo tí mò ń tọrọ mi ò rí ẹ máa sọ pé wá nílé ayé ń bí gbogbo tọ́lọ́run bá ń fẹ́ là máa ń fọ́ lọ́hùn àmọ́ bí tá à ń lọ tá a bá ti lè fọ́ lọ́hùn ní gbogbo tó ń fẹ́ ń bí kí ni yóò ṣe fún wa lọ́hùn walakum fiha. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe àkóso kan walakum fiha. gbogbo tó bá ti rò báyìí tó bá ti wá sí ẹlẹ́nìí ó máa rí lọ́hùn òun náà ṣe ní àdúnìyá síjìnú lèlè mọ́ ilé ayé bí ẹ̀wọ̀n ló jẹ́ fún nígbàgbọ́ òdodo àlìjọ́nà àlìjọ́nà àwọn kẹfẹ́rí lélẹ̀ àlìjọ́nà lèèyàn ti máa ń ṣe nǹkan tó wù èèyàn bẹ́ bọ́ ẹ̀yà oníyàwó sódì lọ bá sùn <laughs> àwọn èèyàn léwu ó ní kí ló máa ṣe ọ̀gá mi gan yóò ràn mọ́ ṣẹ́ ẹ̀ níṣẹ́ àtẹ̀báyàwó ẹ̀sùn kò tó dé a sọ fún ìyàwó ẹ̀ pé màá rán màá rán iṣẹ́ ń so ibi kò ṣeé ṣe fáwa ẹ̀wọ̀n láyé fún nígbàgbọ́ òdodo kí náà ṣe pé lẹ́wọ̀n ibi téèyàn ti ń ṣe nǹkan tó wù ú kò sẹ́lẹ́wọ̀n tí máa ń ṣe nǹkan tó wù nínú ọgbà ẹ̀wọ̀n o lè sọ pé àǹkárá ló wù mí wọ̀ ayélujára ìrọ̀ o ti láṣọ tó wọ̀ ó sì lè sọ kí mo fẹ́ jẹ meat pie ẹ̀wà tí ò jiná tó jẹ ti wà nílẹ̀ ó sì lè sọ pé bàbá yìí ni mo fẹ́ jí bàbá yìí ni mo fẹ́ sùn àníjọ́ tí mo lọ ṣe wáàsí fún wọn nínú ọgbà ẹ̀wọ̀n wọ́n ṣe ń gbádùn wáàsí yẹn tó ẹnìkan ń yí ọwọ́ báyìí nínú àwọn ọ́fíìsà kò mi àṣẹ gba náà máa fi lé wọn wọlé kéèyàn wá fi yẹn wé freedom rẹ̀ pẹ̀tẹ́ bá fẹ́ gbádùn pé ẹ̀wọ̀n ni ayé fún wa màá ṣàlàyé ẹ̀ sí. mo ní wọn lè sùn nígbà tó ń wọ̀n wọn lè lè jí nígbà tó ń wọ̀n a mùsùlùmí a kì í sùn nígbà tó ń wà a dẹ̀ kì í jí nígbà tó ń wà. àṣùbà lè lè sí ní àlọ́sùn àbí ìtumọ̀ pé ẹ̀wọ̀n láyé nìyẹn mi ò lè sùn nígbà tó ń wù mí nìyẹn kò sí bó oorun yẹn ṣe lè dùn tó lásùbà ó dé ìwọ̀ fún mi àsìkò òun tó bá dẹ̀ sọ fún mi pé mo ní kò lè jẹ meat pie kí ni ìtumọ̀ yẹn bá wa kì í ṣe oúnjẹ tó wù wá la máa ń jẹ láyé ìtọ́lọ́ ń pè lẹ́tọ́ nìkan la máa ń jẹ tó lọ́ bá ní kílé tẹ́lẹ̀ jẹ pọ́ọ̀kì ẹni ẹ̀wọ̀n láyé fún nígbàgbọ́ òdodo ìtumọ̀ ẹ̀ ní pé kò lè jẹun tó wù ú ní tó wọn lọ́hùn nìkan la máa ń jẹ kí ni tó bá gbé ọtí wá ń kọ́ ẹ dáhùn kí lè tó lè mú ò lẹ́nu ni ẹ̀wọ̀n láyé fún nígbàgbọ́ òdodo inú ẹ̀wọ̀n èèyàn kì í jẹun tó wù ú bẹ́ẹ̀ mi ò lè mutí bí ọtí àmúṣẹ̀mí dúró dè mí lọ́hùn-ún ah! tọ́lọ́n bá júwe àlejò náà báyìí ọlọ́run àwọ̀ o ó ní ó júwe àwọn odò kan mọ́sálò lè já náà ta yóò kà fún àwọn odò odò mẹ́rin kọ́ ni. ọlọ́run ní àpẹẹrẹ àlìjọ́nà tí mo ń ṣèlérí fẹ̀yìn tẹ ìbẹ̀rù èmi ọlọ́run. Fíyà àdìhàrùn mi máa ní kẹ̀yà àtìlẹ́yìn. Ẹ rí odò tó kún bí òkun àtọ́sà, omi tí òru ló wà bẹ́ẹ̀, omi tó mọ́ kángán, yẹ́sì. ونهار من خمر لذة للشاربين ẹ tún wá rí bí òkun àtọ̀sà yẹn tó yẹ fẹ́ tó yẹn ìkìdá ọtí ló wà ń bẹ̀ <laughs> ọtí àmúṣẹ̀mí tó dùn lẹ́nu tí kì í pààyàn. Abrahu máa mú ṣe dé. Ó ní ẹ̀tún wá rí odò míì, ìyẹn náà pẹ́ fẹ̀ bí òkun àtọ̀sà, ìkìdá wàrà ló wà ń bẹ̀ wàrà tí kì í kan gbogbo mílìkì tẹ́rí láyé fèkì ni oníjọ́ gbé dàrú kìá mọ̀ ẹ rí wàrà tí kì í kan. ẹ tún máa wá rí odò míì ìyẹn tó wá fẹ́ bí òkun àtọ́sà ìkìdá oyin oyin tí kì í dọ̀tí oyin tó mọ kánga kí ni ọlọ ayé fèkì làwà yìí o ẹ nìkan yìí gbogbo àwọn yín sì kó tó rí kan wọ́n ti gbé ṣúgà sínú ẹ̀ wàá wọnú gbó ìlú òkè dáadáa kó tó rí oyin gidi àgbo àmáwọn oyin tó wà lẹ́kọ̀ọ́ ìmí trọ́sì àwọn ọmọ èkó yìí o oyin míì á rú ẹrù kó rú lójú á dọ̀tí ẹ má rò pọ́ rìndí ní bá bá ńlá ṣúgà lẹ́wọ̀n yìí bẹ́ẹ̀ tó bá fẹ́ rí oyin gidi ẹ kírun láyé o ẹ̀sìn lọ́hùn-ún àìbẹ́ẹ̀kọ́. tó ajé wà tí ó gbádùn ṣe àti ṣe má ìkẹ ìkarùn ìkẹfà asọ́gùrù asọ́gùrù so we we mentioned five the first is obedience to Allah second is avoid sins the third one is atakwa fear Allah the fourth one is al-iman faith-based life have faith in Allah believe in all that Allah has enjoined us to believe in. And number five is al istiqama. Istiqama means steadfastness. Be steadfast. Regardless of your challenges, stay focused. Allah is my Lord. Islam is my religion. Quran is my book. Muhammad is my prophet. And nothing takes istiqama. And number six is asabru. What's number six? Asabru. asọ́bùrù yẹn á lọ ka ìgbẹ̀yìn suratul imran afabdurrauf. يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون الذين آمنوا اصبروا وصبروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون ẹni tó fẹ́ là nínú wàhálà ó ní sùúrù alábẹ́wà Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run òṣèré fẹ́nìkan tó ẹni tọ́lọ́run jogún sùúrù fún kò sí wàhálà tó dé tí sùúrù ò gbé torí náà a ti sọ ní àyè yìí ní àyè tá a wà yìí gangan tó ẹ̀mẹ́ta ìgbé sùúrù oríṣi mẹ́ta la ní ìdí ẹni tí ó tẹ̀ láṣẹ ọlọ́run sùúrù ni ó fi tẹ̀lé sùúrù lẹ fi ń gbọ́ wá sí látàárọ̀ sùúrù là á fi kéwú sùúrù là á fi tọmọ gbogbo ń tọ́ ti láyé sùúrù ni gbogbo ń tá a bá tún wá fẹ́ sá fún pé ká má fa ìbínú ọlọ́run sórí wa sùúrù náà ẹnìkan bú mi tó bá fẹ́ dáhùn sùúrù ni ẹnìkan rè di kọjá tó bá fẹ́ wo bẹ̀ sùúrù ni gbogbo ikọ̀ tó lè máa ṣe láì ẹlẹ́ẹ̀kẹta ni sùúrù lórí àdánwò gbogbo àdánwò tọ́lọ́run bá wa ó ní wàá bá ṣeré sọ yìí الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون So, gbogbo wa, àyà tí wọ́n kà yẹn, Quran chapter three verse two hundred, wọ́n ní ayọ̀ lẹ́dí náà wọ́n ní. Ẹ̀yin tẹ́ gbọ́ lọ́n ẹ lọ ṣe sùúrù. Wàásù ẹ máa fúnra yín ní sùúrù ẹ dúró ṣinṣin kẹ́ẹ̀dẹ̀ bẹ̀rù ọlọ́run kẹ́ẹ̀ jèrè ọlọ́jà jèrè. So the sixth one is patience, perseverance, endurance. Allah says, so oh, you will believe, fear Allah, and be patient. Be patient. Be patient. and join on one another to be patient. And then be steadfast and fear Allah so that you can be prosperous. So to remove our adversity and replace it with prosperity, we need to be patient. Now number seven is itiba Rasul. Ima tẹ̀lé Muhammad. So báwo lèèyàn ṣe lè tẹ̀lé ànábì Mùsá sọ́lá tọrọ ẹ̀ dẹ̀ máa di rọrùn nínú owó tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà yìí ẹja lọ wo Suratu Imran aya thirty one Quran chapter three verse thirty one. ó ní ẹ́ ọlọ́run bá ṣe fún wa ní àpẹẹrẹ anábìwa Muhammad sallallahu alaihi wasallam gbogbo ohun tó máa ṣe yín ó ti ṣe é rí o ó ti ṣe Muhammad rí o gbogbo tó máa ṣe yín ti ṣe rí ẹ̀yin kọ́ ló kọ́ máa ṣe nítorí náà ẹ wò ó kọ́ ṣe. ẹ rẹ rẹ̀ bá lè kọ́ṣe muhammad sallam ọlọ́run ṣe ìlérí méjì fún wa nǹkan méjì tó ṣe nǹkan alákọ̀ọ́kọ́ ni pé òun á nífẹ̀ẹ́ yín nǹkan tuntun ìbùnà Allah dábà lọ́nà lẹ nífẹ̀ẹ́ pàtàkì rúni ẹ muhammad sallallahu alaihi màá nífẹ̀ẹ́ yín dùnú màá dárí ẹ̀ṣẹ̀ yín jì yín ọlọ́run lọ́ba aláforíjì òun lọ́ba oníkẹ́ so emulating prophet muhammad sallallahu alaihi wa sallam is one way out of our challenges take it easy. Do not say, oh, because I do not have what to eat, I need to do something else. Abi? Strategize. So, engineer, gbọ́dọ̀ wá tọ́mọ bá ń ké ìyá ẹ̀ máa mọ̀ ni àtàrà tó ti ń ké o ti abandon ẹ̀. nítorí náà ẹ jẹ́ ká kọ́ ṣe anabi Muhammad sallallahu alaihi wasallam. So in Islam we have the manual and we have the model. The manual is the Quran, the model is Muhammad. So, just take it easy, you know learn a lot about what happened to him and how he was able to survive. He was able to survive without committing crimes. So avoid a crime infested conduct and ensure that righteousness is your watchword. Number eight is as salat. Let's be constant in our salat. And under salat, I'll put zakat, I'll put fasting, I'll put hajj, I'll put every other commandment of Allah. The reason is ẹni tó bá ń wá ọ̀nà àbáyọ ọlọ́run ní wàsítáhínú bí sọ́bìrì wà sọ́rat ẹ wá ránṣẹ́ wá sọ́dọ̀ mi pẹ̀lú sùúrù àti ìrun kíkí tó bá yẹ dárúkọ sùúrù yẹn ìrun kíkí ló kàn so ẹ má rò bóyá ẹ ń kírun lásán ìrun ní communication láàrin àwa àtọlọ́run kùránì ni communication láàrin ọlọ́run àtàwa tábà ń ka kùránì ọlọ́run fẹ́ bá wa sọ̀rọ̀ ni tábà ń kírun àwa fẹ́ bá sọ̀rọ̀ ni so ẹ má fi òun ṣeré ní àyíká tá a bá wà bákan náà èyí tó tẹ̀lé ní zikiru lemaut number nine ìmọ̀-arántí ikú ìmọ̀-arántí ikú náà tún máa ń jẹ́ kí ayé wa ó dáa ó máa ń jẹ́ kí nǹkan fúyẹ́ lẹ́nu wa téèyàn máa ń ṣe ziyara tòlùkòló kó mọ̀ọ́mọ̀ máa ṣe ìrìn àjò lọ sí sàárè itẹ́ ẹni yẹn máa di better person than ẹni tí kiri mo sọ fáwọn ọba problem tó bá máa nílẹ̀ Yorùbá ni kí wọ́n níwọ̀n kí n rí ẹni tó bá kú meanwhile téèyàn bá rókùn ó máa ń jẹ́ káyé fi ẹlẹ́mìí èèyàn lè láti máa rí i pé ẹni tán tẹ́ sílẹ̀ yìí bí wọn náà ṣe fẹ́ jayé lòun náà fẹ́ jayé bó ṣe lambition lòun náà lambition bó ṣe submit proposal lòun náà submit proposal òun ló ń wọnú sàárè lọ yìí wá wá wò pé kí ló mú lọ sìn gbogbo dọ́kúmẹ̀ntì ẹ̀ wà nínú ilé ìyàwó ẹ̀ máa wo gbogbo sàtífíkèétì ta ló fẹ́ jogún àwọn eléyìí sí ajẹ́ pé gbogbo kí ni yóò ṣáà wúlò ṣáà gbogbo mọ́tò ẹ̀ náà park sínú ọgbà yìí gbogbo everything adé máa ń gbé lọ sínú ibi kan lọ jù nù ó máa ń jẹ́ kí nǹkan fúyẹ́ lẹ́nu èèyàn ẹni tó bá gba nǹkan lọ́wọ́ ẹ̀ tó ṣe bí ẹni tó fẹ́ kú kò rántí ikú rí ni o tó bá rántí pé bọ́wọ̀n ti ẹ̀ gbá ebi kú máa gba kíní ìlọ́wọ́ mi one day èmi ti máa ń rí ikú tèmi kó tó dé òun nìkan ṣe máa ń fúyẹ́ lẹ́mìí ìyá mi tó máa ń tàkadà nù ó ti lọ bá sọ̀rọ̀ ọkú báyìí alájà ní ẹ ọlọ́run ní jẹ́ kí n rí alájà ti lọ kò sẹ́ni tó ń sọ̀gbọ̀sọ̀ yẹn wọ́n ń sìn àbí so tí bá ṣe example máa fẹ́ra mi ṣe example wọ́n ní ah, irọ́ ànírú eléyìí ẹ̀ ń tanra yín ẹ máa rí déètì tèmi yàtọ̀ sí tiẹ̀ tètè máa sọ kó tó dé kí nǹkan máa fúyẹ́ ń gbá yẹn wọ́n fẹ́ gba nǹkan lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ yarí kanlẹ̀ ọlọ́run lágbára kí wọ́n gan má dalẹ̀ nítorí gbé láyé yẹn ẹ kó gbé kí ní ìsapáǹsì tó bá kú ṣé kò ní jábọ́ oúnjẹ bẹ́ẹ̀ nípò wà in charge ẹ jẹ́ amú gbogbo ẹ̀ díẹ̀ ìlú wa ò bàjẹ́ ẹ̀sìn la ò ṣe. bá a bá ṣẹ̀sìn. ọ̀rẹ́ lẹ́yìn náà wọ́n ti ń gbẹ́lẹ̀ lọ́ọ̀lù díẹ̀díẹ̀ torí wá sí ọ̀nà ìyànà pàjálà lọ sí àṣírí tí ń bò. lára ń tẹ́ máa ṣe òun ni istikfar ẹ máa ṣe tọrọ àforíjì èyí tó máa ń díwọ́ gbígbàdúrà òun lè ṣe so jùmọ̀ tá a bá ń tọrọ àforíjì ọlọ́run á máa dáríjì wa. lára lára ọ̀nà tá a lè gbà survive challenge wa òun ni ká káwa náà wo àwọn tá à ń bá rìn ẹlòmíì tẹlòmíì ń bá rìn ó ń kórí burúkú ba. hello ẹlòmíì tá à ń bá rìn ó ń kó orí burúkú báyàn ṣe báwọn ọ̀rẹ́ náà máa máa try láti misinterpret ayé ẹ fún ẹ ìwọ ń ṣe sùúrù a ní à ọ̀rẹ́ mi tó ń ṣe yìí kì í ṣojú lásán wá ti mọ̀ pé irú àwọn ọ̀rẹ́ kì í ṣojú lásán yẹn kò yẹ kó tiẹ̀ máa bá wọn rìn rárá torí àwọn gan ayé wọn ò ń ṣojú lásán èyí téèyàn máa fi máa rán ẹ létí pé ọ̀rẹ́ mi máa dúpẹ́ náà máa dúpẹ́ o mọ condition ẹni àwọn táwa jọ jókòó ní primary school mo mọ iye wọn tó ti lọ ẹni jókòó ní secondary mo mọ iye wọn tó ti lọ má jẹ́ kẹ́nìkan máa sọ ẹ́ dẹni tí ò ní mọ̀ọ́rẹ́ fọlọ́run ẹ̀wẹ́ ni rè bá rìn tẹ́wá lọ sọ́ràtò caf aya twenty eight ẹ̀rí ń bẹ̀ aniwa sibiri nafsaka mu alẹ́ dina yẹ̀dẹ̀ òun náà rọ́bà òun bẹ̀lẹ̀gàdá àti wàláàṣì. bákan náà ẹ bá wá ọ̀nà àbáyọ àṣukúrù be grateful ẹ máa dúpẹ́ kí lásán jọmọ́ láyín ṣàkárí tún. àti ìdáná kan wà láyé kàfàrí tán ẹ̀ẹ́nà àṣàbí làṣẹ́ dé. kò sí oògùn àlékún nínú oore tó tó kéèyàn máa dúpẹ́ wọ́n tó bá dúpẹ́ orí àná ó sì lè ka orí ọlọ́run ọba tán dúpẹ́ ntọ́lọ́run ṣe fún ẹ má yà láì moore. thirteen òun ni atauba repentance kò sí bẹ́sẹ̀ èèyàn ṣe lè pọ̀ tó tó bá túbá lè ní nígbà tí òṣèlú ọ̀hún rí ni ó lè túbá wàá rí bí ọ̀nà ṣe máa ṣí fún ẹ ọlọ́run kò ṣe ń rọrùn fún ọ láti túbá. number fourteen is alkana'a contentment tá a sọ lẹ́ẹ̀kan odidi point kan ni be happy tó bá ń gbọ́ ọ̀rọ̀ di Allah àní wàrọ́dọ̀ àní ọlọ́run yọ́nú sí wọn àwọn náà yọ́nú sí nǹkan rí àtàyé ń bí náà ti yọ́nú sọ́lọ́run àtàyé ń bí kò sí ń tọ́lọ́run ṣe tó bí wọ́n nú bọ́n ṣe bínú sí tọ́lọ́run ṣe fún wọn náà bínú sí òfin ọlọ́run kankan wọ́n yọ́nú sófin ọlọ́run wọ́n yọ́nú sí tó pè léèwọ̀ wọ́n yọ́nú sí tó pè lẹ́tọ̀ọ́ bó ṣe fi sí náà fi sí lọ́lọ́run bá yọ́nú sáwọn náà. Number fifteen ataawun cooperation and unity. Let's be united. Let us not be divided on the basis of tribe, on the basis of color, on the basis of language. No. Do not be divided or disunited on the, on the basis of classes. Àwọn olówó rèé, àwọn mẹ̀kúnnù rèé, Ọlọ́run ti so gbogbo wa pọ̀, ẹ̀rí bá ṣe ń kírun yẹn, ó so wá pọ̀ ní ẹ̀dúró lẹ́gbẹ̀ẹ́ ara yín, ẹnì kò jẹ́ nìkan lọ. Ẹ̀rí pé tẹ bá ń gbààwẹ̀, ó so yín pọ̀ ni kẹ́ni tó lówó náà mọ bí ebi ṣe rí ó so yín pọ̀ ni tó bá sọ sàká ó fi so lówó àti mẹ̀kúnnù pọ̀ ni ẹnìkan ó máa fẹ́ nìkan ẹ yín pọ̀ ẹ jẹ́ ká jọ ṣàṣepọ̀ irun tẹ́ ń ṣe ń bí sìn àṣepọ̀ ló bí so united we stand àìbẹ́ẹ̀kọ́ divided so ìgbà ọ̀ má lo wí o àwọn ò fọ́ọ̀lù àwọn tó bá wà divided wọ́n á fọ́ọ̀lù. So the last point is living alone what does not concern you. Hmm. Eléyìí àgbà nínú point. One of the excellencies of a man's religion is living alone things that are no concern of his. من حسن الإسلام لمري ẹ lọ wo in tó fa wàhálà láyé ọ̀pọ̀lọpọ̀ èèyàn in tí ó kàn wọ́n tó ń dá sí tí ó kàn wọ́n tó ń dá sí gbogbo ẹni tó bá ṣé ó yẹ kí ìyàwó níyàwó kan ẹ abrahu <laughs> ìwọ kọ́ mo bá mi o túmọ̀ corruption kí ló bá corruption owó olówó ṣé ó yẹ kówó olówó kan ẹ má dá sí tí ó kàn ẹ́ o ti ṣoríire wájú ọlọ́run tó dárúkọ ẹ̀ṣẹ̀ mi ẹ dárúkọ ẹ̀ṣẹ̀ ẹ ní ẹ̀ṣẹ̀ ẹ dárúkọ ẹ ní ẹ̀ṣẹ̀ gbogbo àwọn tí economic crime ní gbogbo yẹn gbogbo àwọn tó ń jẹ rìbá yẹn owó olówó náà náà ń jẹ gambling owó olówó ni àwọn kan jókòó sí díẹ̀ pé má bọ̀ that's why tell me mo rẹ tó pa twenty six million nídìí gambling kò ṣẹ́wọ́n náírà kù ibẹ̀ náà ló ń ná sí padà ibi tó ti wá ó lé gbé ó lé gbà ní abẹ́kọ̀ọ́ so gbogbo àwọn nǹkan bíi ìmàdásọ̀rọ̀ lọ́rọ̀ kí ni kidnapping tó yẹ kó jẹ́ ọmọ ọlọ́mọ gbé ìmàdásí tí ò bá ti kàn ẹ́ ẹlòmíì lórí social media ń sìn ìwọ okú wo ni látàárọ̀ sílẹ̀ máa fi ṣú kí ló kàn ẹ́ pẹ̀lú whatsapp ẹlòmíì akọ hello òun náà sọ hello ó ń fọṣọ lọ́wọ́ ni wọ́n ní hi àtúpadà lọ́gbọ́n yóò ti ká àtúpadà hi <laughs> where are you ìyẹn ti where are you látàárọ̀ ó lọ́nà pé I am in the house <laughs> you have a problem big problem why do you sentence yourself to a phone switch it off it will distract you ọ̀rọ̀ lọ́rọ̀ ló kún bẹ́ẹ̀ àṣírí aláṣírí privacy ó privacy ẹni tí ò wọṣọ dáadáa ẹni tọkọ ẹ̀ ń nà ẹni tí ìyàwó ẹ̀ ń bá yà gbogbo ọ̀rọ̀ ọlọ́rọ̀ inú náà ni ọlọ́run kó ṣàánú wa ẹ̀ṣà mi. ó wà nídìí fóun kó lè current ó fẹ́ current inú hellfire ni ẹ̀ o you don't need it switch it off and dedicate maybe about fifteen minutes of your day to check it because if you have a program that you have to do you will be heavily distracted throughout that day tó bá yá àní kó memorize Quran á ní òun ò rí memorize báwo lè ṣe fẹ́ memorize ìpè lọ́rọ̀ lọ́rọ̀ nígbà ní kàn na Quran wọn sókè wọn á na tẹlifóònù sókè <laughs> Allah Akbar that you know kò lè ṣiṣẹ́ tó ń ṣe láyé àwọn ẹni àná láyé yín kì í ṣe pé o lè ka Quran nínú fóònù but kò gbé Quran gangan is more meritorious because orí fóònù yẹn tó ṣe ka tọ́lọ́run díẹ̀ wàá tún ka ti ìṣù díẹ̀ wàá tún ka ti asínwín díẹ̀ wàá tún ka tàwọn wèrè díẹ̀ ọ̀rọ̀ ọlọ́rọ̀ ọ̀rọ̀ aṣẹ́wó wàá tún gbogbo nonsense in the same place tó gbé Quran sí. táwọn àníyàn náà bá ka Quran wọ́n á tún kiss ẹ̀ wọ́n àbí ṣé tẹlifóònù ló fẹ́ kiss. ìbá àgbà tán ti ẹ̀ fi àwọn àìsàn tó wà nínú tẹlifóònù yẹn hàn àṣà àwọn oríṣiríṣi microorganisms wà lórí àwa ọmọ ṣé kí ni iná wa very dangerous o. So àwa kàn mọ̀ ni wọ́n tún fi àwọn machine kan wò ó àwọn àfihàn wa nǹkan táwa ò rí so tó bá rẹ lómi ó ń sọ̀rọ̀ lọ́bi tó káláradé á gé fóònù yẹn jẹ báyìí láti fi ṣe àwọn nǹkan mi èmi àgbè sí etí bíi kọ̀ǹdọ́tọ̀ báyìí ó dẹ̀ ń sọ̀rọ̀ lọ́jọ́ organize yourself and know that a dedicated time is what you need if you say you want to go to the social media where exactly are you headed kí ni nǹkan tó fẹ́ lọ wò ń bẹ̀ mú kó dẹ̀ switch ẹ̀ off because you have a thousand and one thing to do wọn ò rọ́mọ tọ́mọ nítorí kìíní yẹn àní tọkọ bá bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀ á dẹ̀ máa fọkọ ẹ̀ chat ọkọ mi tíyàwó bá ń bá sọ̀rọ̀ á máa fìyàwó ẹ̀ chat it's wrong switch it off kẹ́ gbé sílẹ̀ ara problem wa láyé ń sìn ní ká máa dá sí nǹkan tí ó kàn wá wọ́n ti fọ́ọ̀sù wa láti máa dá sí nǹkan tí ó kàn wá. a ní tiktok a ní pop up ní ó pop up ní ó pop up ẹlẹ́dàá ẹ̀ a ní please be the first to comment ó dẹ̀ ṣe pé fẹ́ni yẹn pé be the hero first one to, to comment lórí what it's in the Quran that every part of your body will you know, confess against you on the day of judgment gbogbo nǹkan tó fi wọ́n ṣe ẹ máa fẹ́ni ẹlẹ́ni ṣi ẹ̀yẹ wọ́n fẹ́ lómi ṣi ẹ̀yẹ títí ó lọ ó wọ depression just comment comment listen ó lè fìyàn sí depression ẹni tó dẹ̀ ń sọ̀rọ̀ yìí ilé ayé ti ẹ̀gàn ò dáa rárá o bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lọ́rọ̀ ah ah I my sister this is too bad àìbẹ́ẹ̀kọ́ ìyá máa lọ ronú ẹ̀ ìtorí ẹ̀ ẹ má dá sí nǹkan tí ó kàn yín lára tí ó kàn wá tó bayé wa jẹ́ ni ká máa wọlé tẹ́ni ẹlẹ́ni kọ́ ilé onílé máa wọlé onílé máa wọ mọ́tò onímọ́tò ṣé wọn kí tó ti wò yẹn bẹ́ẹ̀ yẹn ò ní dúpẹ́ tiẹ̀ mọ́ ó dẹ̀ nídìí táwọn ọkọ yẹn you don't need it it's like you but your personality you are unique ètò tó ń wé èèyàn kan tó tún fáìn jù ẹ lọ àbí ó ga jù ẹ lọ àbí ago tó lò àbí socks tó wọ̀ àbí bàtà tó wọ̀ gbogbo nǹkan tó sọ pé ẹ má dá sọ̀rọ̀ lọ́rọ̀ ẹ bá fẹ́ ká yé yín kó lálàáfíà ẹ wo bàtà yẹn ṣá èmi wá bàtà three thousand kí náà pe bàtà yẹn náà makogama yìí makogama ló wọ̀ makogama ṣebí kí ìṣòro má gun yàn lẹ́sẹ̀ ní bàtà wà fún ọba àṣẹ ní makogama àti yaba àbíkẹ́lẹ́ sí yaba yaba tanza jọmọ́ ọlọ́mọ ṣe wá lẹ́rù ayé o níta bá lágbára ẹ jẹ́ ká ṣe ń tọ́lọ́wọ́n bá lè kí ọlá tó ṣe nírọ̀rùn fún wa. so ní pari kama máa ṣàdúrà maso ni jàmá ká àṣkár lọ́tún ló ṣe ẹ máa ẹ we have summarized all this based on the teachings of Allah in the Quran and the hadiths of, of the prophets. The areas I have not interpreted in English as Salat, you all know Salat, be constant in your Salat, Zikr al be mindful that one day you will depart. That has a way of simplifying every other thing before us. And then have the right companionship. Who you are is a function of who you move with. You find out that you are moving with people who do not understand how to be grateful to Allah. So they will make you ungrateful to your Lord and tell you that you have not achieved. Meanwhile, the main reason you have been created is to worship Allah. And once you do that, you have achieved. Also, ashukru, be, be grateful. Atawba, repent. al have contentment. Atawawun, cooperate and collaborate with each other. We said a lot about unity. Then, uh, you know, be, I mean, avoid what does not concern you. Be prayerful and do your askar. This is where we are going to stop, inshallah. ọlọ́run bá lè kẹ́ lákọ́bá san yín lẹ́san rẹ̀ o. have we benefited today? no yes Abi. ọlọ́run jẹ́ àlè mo lò. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ọlọ́run kó bá wa ran àwọn ọmọ ìyá wa ní Palestine lọ́wọ́ ọlọ́run kó fún wọn ní àṣeyọrí àwọn tó ti kú kó ṣe wọ́n ní ṣùwádà ọlọ́run kó bá wa dẹ́kun ẹ̀ àbòsí pọ̀ lórí ilẹ̀ ayé àmọ́ ọlọ́run ọba òun lọ́ba tí ń fúnni ní àṣeyọrí rọ́bànà àti iná fi dúnìá asánátà wà fìlà áàkìláti asánátà wà kìnà àzàbànà wàdìkìlìnà àlìjánátà mọ́ àlàbùrọ́ birahmatika ya arhamar rahimin subhana rabbika rabbil izati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin salabi karim.